ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ètò Yorùbá dùn náà ni lórí ìkànnì yìí ní ibikíbi tí ẹ ti ń gbọ́ ètò yìí lórí Spotify lórí bó ṣe áńkọ̀ yìí náà ni ibikíbi tí ẹ ti ń gbọ́ mi ẹ ṣé gan-an ni mo fẹ́ kẹ́ máa bá mi tẹ bọ́tìnì alábàápín tí olóyìnbó ń pè ní subscribe button. Ẹ máa bá mi tẹ̀ ẹ́ kí n lè máa mọ̀ wípé ẹ wà pẹ̀lú mi lórí ètò yìí ká jọ máa bára wa lọ, ká jọ máa kọ́mọ lùbọ́. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká jọ ranra wa lọ́wọ́ kí Yorùbá yìí kó lè gbòòrò sí i. Bẹ́ẹ̀ ni ní sísọ. Ẹ jẹ́ ká jọ ṣe, ẹ jẹ́ ká jọ ṣe ṣé tiẹ̀ rí nǹkan tí mo rí hmm. lọ́sẹ̀ yìí mo rí fọ́nrán kan lórí YouTube fọ́nrán tó lóyìnbó ń pè ní fídíò fáwọn tíyẹn bá ti le jù fún àmọ̀túnmọ̀ rẹ̀ díẹ̀díẹ̀ mo rí fọ́nrán kan lórí YouTube mo rí Chidinma tó ń Chidinma tó ń kọrin mo rí tó ń tó ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run sí àwọn èèyàn pẹ̀lú èdè Yorùbá ó dẹ̀ ń sọ geere ah ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bí sí ìlú Èkó àti àwọn ìlú ibòmíràn tí wọ́n ti ń sọ Yorùbá tí wọn ò tiẹ̀ kí ń ṣe Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn mo máa rí wọn èdè wọn náà máa máa sọ ẹ jẹ́ ká máa gbára wa níyànjú láti máa sọ èdè wa èdè yìí dùn láti sọ ọ́ ó dùn láti sọ ẹ ti ẹ̀ wá gbọ́ bóyá ẹ̀yin àtàwọn ọmọ yín lọ síta ẹ wá fẹ́ sọ ọ̀rọ̀ àṣírí tí ẹ fẹ́ sọ ní èdè gẹ̀ẹ́sì à bó lẹ máa ṣe wá sọ bó lẹ máa ṣe wá sọ ara nǹkan tẹ́ máa ṣe wò pé <laughs> ó ó yẹ ká bẹ̀rẹ̀ sí ní máa sọ Yorùbá yìí o káwọn ọmọ wa náà kán lè mọ̀ ọ́ sọ. So torí ìgbà tó máa gbà wálẹ̀ bọ̀ ìgbà tó máa gbà wálẹ̀ ó ń bọ̀. Um, mo gbọ́ ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ sí àwọn ìdílé kan ní ìlú Amẹ́ríkà wọ́n ní ọmọ yẹn eh, àwọn àwọn olè wọ́n gbọ́n dá lọ́nà. No bọ́n dẹ̀ ṣe mú lọ́nà wọ́n béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ nǹkan kan tó ń béèrè lọ́wọ́ ẹ̀ yẹn kò sí lọ́wọ́ ẹ̀ níbi tó wà ó bá ní kán tẹ̀lé òun ká lọ lé yóò tán bá sì délé o òun máa fún wọn ní nǹkan tó ń béèrè yẹn bọ́n ṣe dénú bọ́n ṣe dénú ilé wọn tó rí ìyá ẹ̀ kí ló máa sọ ó ní àwọn àwọn tá àwọn àwọn ẹni awí ló dé o àwọn ẹni awí ló dé o ó dẹ̀ rẹ́rìn bó ṣe ń sọ fún ìyá ẹ̀ ló ń rẹ́rìn ó dẹ̀ wọnú ilé lọ ó dẹ̀ lọ ń gbé nǹkan táwọn yẹn fẹ́ ó lọ ń gbé fún wọn ibi tó ti ń ṣe yẹn lọ́wọ́ ìyá ẹ̀ ti pe àwọn ọlọ́pàá ó sì pe nine one one kíá àwọn ọlọ́pàá dé wọ́n dẹ̀ má wọn yẹn wọ́n mú wọn lọ. ẹ wá sọ nírú nírú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kálọ́mọ yẹn ò gbọ́ Yorùbá báwo ló ṣe fẹ́ sọ fún yẹ kò sí nítorí pé wọ́n ń sọ Yorùbá lásán ìyẹn kó wọn yọ ìyẹn kó wọn yọ ó máa ràn wá lọ́wọ́ tí a bá ń sọ Yorùbá yìí tó bá rẹ́ni tó ń jẹ́ Bọ́láńlé má pàdé ẹ̀ kó máa ṣe hello kó máa sọ òyìnbó pẹ̀rẹ̀rẹ̀rẹ̀ tó bá rẹ́ni tó ń jẹ́ Títílayọ̀ má pàdé ẹ̀ kó máa sọ òyìnbó pàràràràrà ẹ jẹ́ ká máa sọ èdè yìí. Èdè yìí ó níyì, ó dẹ̀ dùn sọ. Bẹ́ẹ̀ ni, ó níyì ó dùn sọ. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká fẹ́ràn ara wa. Ẹ jẹ́ ká fẹ́ràn ara wa. Ẹ jẹ́ ká dẹ̀ máa kí ara wa. Mo fi nǹkan kan sí orí WhatsApp status mi láìpẹ́ yìí. Wípé kí ló dé tí àwa ọmọ Yorùbá àgàgà èèyàn tó bá ṣáà ti dúdú tẹ́ bá ti pàdé ẹni tó dúdú báyìí kẹ́tì ẹ̀ tó débi tẹ́ni yẹn ti ń tẹ́ni yẹn kẹ́ tó débi tẹ́ni yẹn wà ẹ máa sọrí sókè àbí kẹ́ sọrí sọ̀kan bíi pé igi ló ń kọjá lẹ́gbẹ̀ẹ́ kí ló dé kò yẹ kó rí bẹ́ẹ̀ tá a bá pàdé ara wa ẹ jẹ́ ká kíra wa tó bá jẹ́ ọlọ́rọ̀ hẹ́hẹ́hẹ́ náà ni sọ ẹ́ nù kó kí ẹni tó fẹ́ kí bẹ́ẹ̀ ni àbí kí la wá máa sọ torí ẹlòmíì a máa sọ pé òun ò mọ̀ bóyá ẹni yẹn ju òun lọ òun ò mọ̀ bóyá o lòun máa lò fún àbí ẹ tó bá jẹ́ yẹn ni wàhálà ẹ fi yẹn sẹ́gbẹ̀ẹ́ ẹ fi sẹ́gbẹ̀ẹ́ àbí mi wàá mọ̀ bẹ́mi ṣe rí nù o àní rí ju báyìí lọ lórí ètò yìí fún tọ̀sẹ̀ yìí a tún máa ríra ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé o ẹ ṣé o ẹ gbọ́ ètò yìí o ẹ tẹ bọ́tìnì alápàápín o ká lè jọ máa bára wa lọ láti bí àtijọ́ bára wa lọ sórí YouTube àjọ bára wa lọ sórí Facebook lágbára elédùà ó dàbọ̀ o.